وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والعشرين وألف وعن ابن عمر رضي الله عنهما قال إذا مضت أربعة أشهر وقف المولي حتى يطلق ولا يقع عليه الطلاق حتى يطلق أخرجه البخاري وعن سليمان بن يسار رضي الله عنه قال أدركت بضعة عشر رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كلهم يقفون المولي وعن ابن عباس قال كان الإله كان إله الجاهلية السنة والسنتين توفق الله أربعة أشهر فإن كان أقل من أربعة أشهر فليس بإيلاف wọn àdéhùn yìí wá ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tí àfọ̀nù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ti fún wa látàrí àwọn àṣàdé ilé ìdókòjọ lábẹ́ àkọlé ẹlẹ́dìílẹ́ wọ́n pè ọ́ wọ́n nítorí ṣe pẹ̀lú kéèyàn búra fún òní báyà wọn ṣe òní bá lò máa àti kí ó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ kó fi wé sí ìyá rẹ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú ìtàn. ìgbà wo eléyìí ó wá látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma àmọ́ pé ọ̀kan pàtàkì ní sàhábà yìí jẹ́ nínú àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wa sallam ló sì jẹ́ ọmọ. وعمر بن الخطاب رضي الله عنه كل من لا سن من علماء هو لا يرى صحابة ابن عمر رضي الله عنه حب جمع pẹ̀lú ikpe ó máa ń wo àwòkọ́sí ànábì sallallahu alaihi wasallam nínú gbogbo ó tún máa ń ṣe àwọn nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà yòókù fún iṣẹ́ ẹ̀sìn bíi ṣe máa ń rìn lọ nínú ìlú Màdínà tó lè má wọ bàtà kí ló dé nítorí pé kò fẹ́ kọjá pé ojú ibi táwọn ti tẹ̀ mọ́lẹ̀ rí òun fi bàtà tẹ̀ mọ́lẹ̀ subhanallah sọ ibi náà ọmọ rẹ̀ yìí. ọjọ́ kan nínú àwọn ẹni tó ṣe é pé ọlọ́run ẹlẹ́dàá wọn ó ràn lọ́wọ́ pẹ̀lú tó ti gba Islam láti kékeré ó sì jáde sí ó ní ojú kòkòrò púpọ̀ láti ṣe nǹkan tó ní kálukú náà bá ń ṣe lábẹ́ àbúradẹ Islam irú rẹ̀ náà ní tó ṣẹlẹ̀ Ibn Umar radiyallahu anhu olówó ká sọ pé ànábì gbà wọn wọlé kó náà lè bá kópa nínú ogun yẹn lọ́jọ́ yìí ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́là ní ó kéré ó kéré fún àtìjáwó tó wọn wá gba àgbà abẹ́tọ̀ ń jẹ́ rọ́ọ̀fẹ́ ibn Khadij wọn gbọ́ wọlé pé kó kópa nínú ogun Ibn Umar wá wò pé à gbogbo ń tí rọ́fẹ̀ ìjọba lè ṣe èmi náà lè ṣe nítorí tí wọn bá ní ká ti jàkadì pẹ̀lú ògbó Ọlọ́run ọ̀dà rọ́fẹ̀ ní jàkadì tọ́ ṣùgbọ́n Nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́ là kọ̀ gbá wọlé. Ibn Umar radiyallahu anhu ó wọ ká sọ pé ànábì gbà ń wọlé kó náà lè bá kópa nínú ogun yẹn lọ́jọ́ yìí ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ni ó kéré ó kéré fún àtijágun tọ́ wọ́n wá gba sàábì tó ń jẹ́ Rafi' ibn Khadij wọ́n wọlé pé kó kópa nínú ogun. Ibn Umar wá wò pé à gbogbo tí rọ́fìrì tó bá lè ṣe èmi náà lè ṣe nítorí tí wọ́n bá ní ká jìjà kadì pẹ̀lú ògbọ́ ọlọ́run wọ́n dá rọ́fìrì ní jàkadì. tọ́ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam kò gbá wọlé. ìgbà tó wá di ogun Khandaq ànábì sallallahu alaihi wasallam gbá wọlé. nígbà tí ó dẹni tó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún gírígírí. ìgbà yìí àwọn olùmọ̀kan á fi àmì sí wípé ìbá àjọkùnrin ìbá àjọbìnrin tó bá ti dàgbà tọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ìyẹn tó bá ṣe pé ọ̀kan nínú àwọn àmì tí ń tọ́ka sí bíbàlágà kò bá hàn lára rẹ̀ kó tó pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. kò lálàárí lọ́kùnrin pọ́ùn ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kò àdàmìra bẹ́ẹ̀ ni kò hun abẹ́ abẹ́ tí máa ń hù láyìíká abẹ́ ọkùnrin àbóbìnrin tí máa jẹ́ irun tó yí. bẹ́ẹ̀ ni obìnrin kò ṣe nǹkan oṣù rí tàbí wàá sọ pé ó ti bàlágà àjẹ́ pé táàbà wò lágbọ́n tọdún gbogbo ẹni tó bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ìbáàjẹ́ ọkùnrin ìbáàjẹ́ obìnrin á sọ pé ó ti bàlágà nítorí ìṣẹ̀lẹ̀ Ibn Umar radiyallahu anhu. Ibn Umar ní idha madat arba'atu ashhurin waqafa al-wali hatta yutallaq. tó sì mẹ́rin bá ti pé láìpẹ́ òbúra pé òní bá ìyàwó rẹ̀ lò pọ̀ mọ́. ìwọ fọlọ́n búra pé òní bá rẹ̀ lò pọ̀ mọ́ oṣù kìíní lọ oṣù kejì lọ oṣù kẹta kẹrin lọ wọ́n jọjú o pé wọ́n á lè jẹ́ kó tẹ̀síwájú pẹ̀lú kọ́ máa fi àjọ ọmọ ọlọ́mọ kọ́rẹ̀ kí ọmọ lọ lọ́rẹ̀ nítorí pé ká fi ọ́ lẹ̀ kọ́ máa bá ìwà ẹni tó búra lé lórí lọ bẹ́ẹ̀ láì jẹ́ pọ̀ adán ọlọ́wọ́ kọ́ ìnínilára ńlá yóò ṣẹlẹ̀ sóbìnrin torí pé ọ̀kan lè ṣèṣe obìnrin kalẹ̀ lórúkọ kò fẹ́ pọ́nìṣẹ̀ ó sì máa gbà kí ni ọgbà kí ni ọgbà sí ọ̀nà pé bọ́lá ṣe dá obìnrin nìyẹn gbogbo owó táwọn máa halẹ̀ tá a máa pé kíní kan ọgbà kíní ọgbà kò sí nǹkan kan tí ó gbà ju kò fún lówó lọ. so nítorí di eléyìí so ìgbà tí ìwọ náà tó ti fẹ́ wàhálà kí ló fẹ́ yà wò ò fẹ́ wàhálà kí ló fẹ́ yà wò. torí ẹ̀ ọmọ pé ńgbà mi ìgbà tí wọ́n sọ pé tó tún fọlọ́ ń búra ò ní bá lò mọ́ ò ní bá lò mọ́ àkópa dandan kó tó wọ náà ó kó ara ró ìdàrí pásítọ̀ tí wọ́n sọ pé ìbálòmọ́ ó lè jẹ́ pé ó tún níyàwó mi tọ̀gbà tó níyàwó mi tó ń gbọ́ bùkátà tiẹ̀ níbẹ̀ yẹn táwọn ń fẹ́ kí obìnrin yọ ọmọ lọ bá nígbà tí wọn náà sì mà wípé o tiẹ̀ ní fẹ́ kó rìn ní gbèrígbèrí etí rẹ̀ pé ìyàwó rẹ̀ ń lọ ṣèṣì à kẹ̀kẹ́ wọn ló dé ọ̀kànfẹ́ mú yàn mọ́lẹ̀ lásán kò sì fún kọ̀pọ̀ kò gbọ́dọ̀ ṣe ra tó bá rẹ́rìn sí ọkùnrin ọlọ́kùnrin gan lè fọ́ létí. ìdílé ìtumọ̀ sí pé islam ọ̀fà ilẹ̀ fi yàn jẹ. tẹ́lẹ̀ náà òfin ọlọ́run wọ́n dá lórí pé kò gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ. àwọn ìrírí sì ti fi hàn wípé obìnrin ó lè ṣe sùúrù pápá jùlọ lẹ́yìn ìgbà tó bá ti mọ́kùnrin. so àìwá arọ́kùnrin títí ìgbà wo ló lè ṣe sùúrù kò lè jẹ́ oṣù mẹ́rin lọ. aṣíwájú Umar ibn Khattab radiyallahu anhu wọn ló bi ọmọ rẹ̀ léèrè Hafsa pé nínú ìrírí ẹ̀yin obìnrin ìgbà mélòó lẹ rò kóbìnrin lè ṣe sùúrù dà. sọkọ rẹ̀ ọba sí nítòsí tí òfin ní ṣe rà ó lóṣù mẹ́rin. torí ni Umar ti máa ń kọ̀wé gbogbo ẹni tá a bá rán níṣẹ́ kan yálà ogun ni tàbí kan míì tó bá ti kóṣù mẹ́rin kóṣù mẹ́rin ọba ti tó kọ́mọ bọ̀ wálé kọ́mọ bọ̀ wálé nítorí pé a lè ti torí pé aránṣẹ́ Islam káwá tara iṣẹ́ Islam kaba ilé rẹ̀ jẹ́ ká dàrú nítorí pé aránṣẹ́ Islam náà ní kílè rẹ̀ tó rò. sẹ́lẹ̀ yìí jẹ́ oṣù mẹ́rin so ọ̀rọ̀ àlìkàn máa lọ kàǹgò májú kó kájí hárí kọ́ máa sọ pé sẹ́yìn ẹ̀ bá mi fẹ́ ni o ti sọ pé òní súnmọ́ òní súnmọ́ lánàá wọ́n lọ́ àti à ọ́ because òfin ọlọ́run yìí tí ìwọ ọ̀rá gbọ́ lọ́rọ̀ ọgbà lèlè oṣù mẹ́rin bá ti pé tọ́ǹtẹ̀ náà lọ wọ́n sọ pé nítorí gbóná ni. àjọjò àjọjò kò wó ẹrú ọlọ́run lélẹ́yìn náà sọ ẹrú ọlọ́run ni wọn náà òfin ọlọ́run kò fà é lẹ̀ kẹrù kan nínú àwọn ẹrú ní ẹrú mi lára kọ́lẹ̀ máa lọ rẹ̀ máa àbáàtì ẹ̀sọ́ tó ń gbà tó sùn mẹ́rin والذين يؤلون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم قلنا يتيما بفلون وبابورا باوني باوني وواوا لقماء oṣù mẹ́rin á fún un. tí oṣù mẹ́rin yẹn bá pé wọ́n á padà sí kí o padà sí ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. aláforíjì lọ́wọ́ ọlọ́run foríjì. ẹgbẹ́ wọn fi ọlẹ̀ títí di oṣù mẹ́rin. ìbáwí rọ́wọ́ náà lọ fẹ́ sí. tóṣù mẹ́rin bá fi pé ọ̀hání àbètí lápá obìnrin o àfi kọ́kọ́dún mẹ́rin àà ah, èmi ah. mẹ́rin náà ń bẹ mẹ́ rárá wọ́n ṣe é ṣe wákàtí mẹ́rin èmi mẹ́rin náà ń bẹ mẹ́ ìṣẹ́jú mẹ́rin èmi mẹ́rin náà ń bẹ mẹ́ ìṣẹ́jú àyà mẹ́rin èmi mẹ́rin náà ń bẹ mẹ́. ọlọ́run ní tí oṣù mẹ́rin yẹn bá ti pé tó bá padà sórí ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ aláforíjì lọ́lọ́ tó bá foríjì ní tá a máa kẹ́rin ṣùgbọ́n tó bá bá ń tọ́ gbàlérò nípa kọ́ọ́lẹ̀ kọ́ọ́lẹ̀ mọ̀nà ọlọ́run ọba olùgbọ́ olùmọ̀ni. èyí tó túmọ̀ sí pé tó sì máa ń yẹn bá ti pé ìyàwó ò ní di pípọ̀ jẹ́ rẹ̀ mọ́ automatically lá. bákan méjì ni ọlọ́run tó sì máa ń bá pé nínú kọ́ padà máa ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àbíkó lòun ṣe má ọ̀kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ kì í wá ṣe pé eré bí ìmáàmù Abu Hanifa ti ṣe sọ ó ní tó sùn mẹ́rin bá ti pé tí o sì padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ tó sùn mẹ́rin fi pé kàlà. ojú ti bàjẹ́ o aṣọ kíkọ́ bàjẹ́ nítorí pé ayọ̀ kúránì ọ̀tọ́ka sí kò ti bàjẹ́ ayọ̀ kúránì fi options méjì sílẹ̀ fọkùnrin ìdá kọ́ padà sídìí ṣíṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àbí kọ́kọ́ obìnrin yẹn sílẹ̀ kọ́kọ́ sílẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ torí ẹsẹ̀ ọmọ ntí sọ́nbì ńfẹsẹ̀ntì àlọ́ àlùkùrá nìyẹn nílẹ̀ ni. torí àwọn tẹ̀lé kẹfìrì lè ààyè tì mí ààyè àtúkúrú kan àlàyé ní ṣe nípa àyà yẹn kálíbà gbọ́ yìí. àlàyé yẹn papọ̀ àgbọ́yé àwọn kan nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam láti rí ta nínú ọ̀nìsìn Al-Imam Abu Hanifa rahimahullahu ta'ala. torí ìlà yìí ọ̀rọ̀ oríṣiríṣi ẹ wà nípa rẹ̀ lọ́nà àwọn olùmọ̀. alákọ̀ọ́ ṣé gbogbo nǹkan náà la lè fi búra tó sì túmọ̀ sí pé a ti ṣe ìlà. ìyípa ẹnu láàrin àwọn olùmọ̀. Ìgbà tí àwọn olùmọ̀ tó pọ̀ jù sọ pé gbogbo gbólóhùn tó bá túmọ̀ sí pé èèmọ̀ ń búra ni pé ní báyàwó ń lò pọ̀ mọ́. gbogbo gbogbo tó ti lè túmọ̀ sí kò àfọlọ́bọ̀rọ̀ kò bá àwọn ti dáràn rẹ àwọn tó jù. nígbà tí àwọn kan nínú àwọn ọmọ sọ pé o ẹni ọba ti fi àwòhù búra ọkàn sọ̀rọ̀ dànù ni. bí wọn kọ́kọ́ ẹ̀ mọ iye ọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ tí wọ́n kàn máa kà á fún pé wọ́n nítorí pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni. ajá ike kọ́ fọlọ́wọ́ bá búra eléyìí jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ́gba ju o nítorí tẹ bá sílẹ̀kùn pé wọ́n á ní ògùn gbọ́ ohun ọ̀tún ní bọ́ọ̀lù má ògùn gbọ́ ògùn wo wá gbọ́ kó ní mísítà ògùn yẹn gbé. torí pé téèyàn bá búra kó fi Allah búra níwájú ọlọ́run ti yàn ohun tún bọ́ọ̀lù mọ́ ah, ẹ mà kúkú ẹ gbìyàn kọjá yìí rẹ ẹni wá gbọ́ lọ àti yàn ọ̀rọ̀ yẹn pọ̀ lẹ́nu àwọn Yorùbá bàjẹ́ wọ́n ti fẹ́ sọ̀rọ̀ kankan lè gbà wọ́n gbọ́ níwájú ọlọ́run àti yẹn náà tó fi karabata tó lójú káàtì ẹ̀bùkátà ká péyàn sí gánà báwo náà ni wàá ṣe ìbúra ni àmọ́ ní yorùbá àwọn kà kún bùrà sá àmà tẹ́kì wọn wípé wọ́n wà accountable fún nǹkan tí wọ́n ń sọ ńgbà náà ti pè ń bùrà. wàláàkín kí ló mú èèyàn wá kí ló mú èèyàn wọnú ẹ̀ hmm. ẹ gbọ́dọ̀ jẹ́ pé Allahu lè fi bùrà torí pé gbogbo ẹ tó bá ti lè fi nǹkan mìíràn tó yàtọ̀ sí Allahu bùrà onítọ̀ ọ̀hún fakọ̀dé káfárọ́ àwò ẹ̀ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ làdí tànàbì sọ. man halafa bi ghayri Allah fakọ̀dé káfárọ́ àwò ẹ̀ṣọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá ti fi nǹkan mìíràn sí Allah tó fi búra ó ti ṣe kèfèrí o àbí ó ti ṣe bọ́sọ̀lọ̀. ṣé náà láwa pé ìgbà tó ti fi nǹkan mìíràn búra kásá gbà wọlé hmm, kásá gbà wọlé látọ̀dọ̀ òpónú rẹ̀ láíláíláí àlégbà òkúrú lẹ́pìn yẹn àtún àgbà wọlé látọ̀dọ̀ rẹ̀ kò tó fún tọ́jọ́ bẹ́ẹ̀. a gbọ́dọ̀ jẹ́ pé Allahu Rabbul Alamin ni wọ́n fi búra. wọ́n yé là á sọ̀kọ̀ sẹ́lọ̀ ọjọ́ níyà tó tí ì ṣe ìlà. bákan náà kí ni wọ́n máa ń torí rẹ̀ ṣe ìlà ọ̀gbà? ṣé ìyẹn bá ìyàwó ìsọ̀rọ̀ mọ́ni? tí ní wojú ọ̀nà. Ebi kò máa tó bá dáná tí ẹja máa ti torí rẹ̀ ṣe ìláwò àbí tó bá sọ bẹ́ẹ̀ ìláwò lápò sí. nígbà tó bá sọ pé ìwọ ò ní jó jẹ rẹ̀ mọ́ òtí yóò nìyẹn ọmọ àgbà bọ́ọ̀lù máa dákà. Tó bá sọ pé òní wojú ọ̀nà wọ́n lọ mọ tó ń wò. Olùsọ̀rọ̀ kí n dá ẹ̀rọ pé wọ́n ń bọ́ sọ̀rọ̀ ò lè dáhùn ní nǹkan ti sí ọ̀nà kó lọ ẹlẹ́dàá kọ́sà àánú wa. torí àtọ́rọ̀ pọ̀ mọ̀ wá wọ́n jẹ́ pé tó o ti torí rẹ̀ búra ni pé kò ní báyàwó rẹ̀ lò má. wọ́n sọ dáké tó yé dáadáa pé òun fi Allahu búra o pé òun tún ní báyàwó yìí lò má. Hmm ẹ bá sọ pé kò ní kíìsì rẹ̀ mọ́ wọ́n máa bóbìnrin lò tí wọ́n ní kíìsì rẹ̀ tó eléyìí jẹba o. Oríkì ayọ̀ tó ayọ̀ tó sọ̀kalẹ̀ pé lẹ́lẹ́dínlẹ́ yóò lẹ́ mi ìhẹ́n tọ̀rọ̀ bọ́sù àti ẹ̀ṣọ́ ìfẹ́ ni ayọ̀ yìí sọ̀kalẹ̀ lórí àwọn ẹni tí máa fọlọ́ ń búra páwọn ní bá àwọn ìyàwó àwọn olùkọ́ mọ́. torí wọ́n ní ní ayé jàhílíyà àǹtàpè láyé jàhílíyà ọ̀nà ìṣẹ̀mí tí àwọn èèyàn ṣe ṣáájú kọ́lọ̀ tó rán ànàbì sallallahu alaihi wasallam ní sẹ́sì gbogbo àgbáńlá yìí ayé ìgbà yẹn ayé ojú dúdú ni ìgbà yẹn wọ́n máa ń fọlọ́ ń búra àti kí wọ́n fa àwọn òfin àwọn búra wọ́n àwọn ní bá àwọn ìyàwó àwọn olùpọ̀ mọ́ fọ́dún kan ọdún méjì. Ah, ó ga wọ́n ní báwọn ṣe máa ṣe láyé ìgbà wọn. so kò sì lè ṣeéṣe ìgbà tí èsì pé ewúrẹ́ bá bù yẹn jẹ kó á jẹ́ pé fódìdí ọdún kan kò tí ẹ̀ rìn sí ọlọ́pọ̀ lọ́jọ́ kan pé kọ́ lọ fara núra pẹ̀lú ìyàwó rẹ̀ tó sòrò àsọtẹ ah, tí o ti fẹ́ orí kan sọ̀rọ̀ ẹ ọkọ sọ̀rọ̀ àti ọ torí pé ńgbà tó bá gbé àwọn wọn sọ ń láti so wọ àìsọyàwó rẹ wọ ló ṣe rẹ kọkàn wa wọ́n máa kóra ró ni. torí pé alábi sallallahu alaihi wasallam ti fi hàn pé tí ọba ti lè fẹ́yàwó ọlágbára àti bóbìnrin lọ àmọ́ ò lè gbé ẹrù ìyàwó kí ló máa ṣe ọ̀fìyà. yọ̀ọ́ dàbí ìgbà tó ṣe é pé wọ́n tẹ ọlọ́dà sòyó mú kójú rẹ kọ́ mọ́ máa wò kọ́ mọ́ máa gbogbo gẹ́tí bá ti ń kọjá lójú rẹ máa wò. sòyó lè túmọ̀ sí pé ẹni tó bá ti níyàwó obìnrin tó ti lọ́kọ ah, yóò sọ̀rọ̀ ọdún kan ọdún kan wọ́n fi mọ̀ pé àdánwò ó wù láti bóbìnrin lò kò pé wù láti bóbìnrin lò ọ̀pọ̀ lára àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ kò bá àjọ kò bá àjọ wọ́n bẹ nínú àwọn ọkùnrin tó ṣe pé tí ìyàwó rẹ̀ bá dájí oorun náà ni ó máa sùn ó sì ń bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin tó ṣe pé à ìyàwó ọ̀tá lọ nítorí ẹ̀ nítorí pé bí àwọn ń ro kàgan yóò rà mú tó bá gbómi kó ń lọ wẹ̀ ó tún yá tóbìnrin máa ń ṣe ó tó gbẹ́ wọ́n máa ló tún yá subhanallah àtẹ̀wò oríṣiríṣi lọ́lọ́ta o torí ẹ̀ ẹ̀yìn ẹ̀ lè mà ẹ̀ máa tara yín jẹ lóyìnbó pé compatibility tí wọ́n wà kọ̀ǹpátébù irọ́ lásán ẹ jẹ́ wọ́n fẹ́ra wọn tán gbàrà ni ọ hàn mo rò pé ìyàwó yẹn lè jẹ́ pé hmm, kì í fojú ọkọ balẹ̀ ọyá ọyá ọyá ọyá ọkọ wa gbé nsánlé ó ti gba oríkì ọsánlé so tó bá tún ti rí tó wọlé lẹ́yìn ìjọ mẹ́ta ó tún yá ẹ dákun ẹ má pa mí ẹ má pa mí fún yàrá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ làwọn obìnrin míì rí i. àwọn ọkùnrin míì níbẹ̀ opposite làwọn ọkùnrin míì àti obìnrin míì. tọ́ bóbìnrin bá wá jẹ́ bẹ́ẹ̀ tọ́wọ́n lọ fọlọ́ bá pé ní sún táàbí wọn kò sùn mẹ́rin súnmọ́ ni pé yóò máa ṣe ìdènà wọ́n ní sebo ti mi pẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún lọ́pọ̀ tó ń lọ́rùn ọkọ wa ní tó bá jẹ́ bẹ́ẹ̀ o á ṣe á yàgò fúnra wa torí kí wọ́n lọ wá ọkùnrin tí ó lè máa ṣáàbù rẹ bó ń ṣe ń wà kémi náà ó sì rẹ gbẹ jẹgẹdẹ tèmi náà so kátó wá pé ìwọ wa sọ pé òun ní balùwẹ̀ máa wá kó sùn kínní kejì kẹta kẹrin Ah wàláhì ẹlòmíì ò sì zìnà sí yóò sì zìnà sí torí ẹ Islam ọlọ́run ẹlẹ́dàá wa ló dá wa ọlọ́run sì mọ̀ pé àwọn obìnrin wọ́n lè kóra ọba ti rẹ̀ sí yóò lè kóra rẹ̀ tọrọ náà tó dá wa ní sòfin ara àyàtọ̀ tó wà láàrin òfin tọ́lọ́ àti man-made law man-made law wọ́n kàn ronú tiẹ̀ ní ẹlòmínà bọ́ fi kún àwọn ò lè má ti bẹ láàrin èèyàn tọ́lọ́ ń tọ́ dá wa a lè má bí ti bẹ láàrin èèyàn sì lè mú yẹn sísè tó ọlọ́run tó dá wa ọlọ́run tó dá ló sòfin yìí ó ní kò gbọdọ̀ jóṣù mẹ́rin lọ tóṣù mẹ́rin bá ti pé tọ́ọ̀ bá dá dúró tọ́ eléyìí ajẹ́bà wọn. àwọn máa ń sọ pé ọdún kan ọdún méjìlá jàhílíyà ọlọ́run á bàjẹ́ pẹ̀lú oṣù mẹ́rin. tọ́ á fi ilẹ̀ á máa wò fóṣù mẹ́rin. ó ní kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ àbí ká sì mú kọ ìyàwó rẹ̀. nítorí pé Islam kì í fi ẹ̀sìn àbòsí náà lè sọ pé ìwọ ló níyàwó ẹ wọ́n fi wọ́ iná ló lè pàṣẹ lórí rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó máa fààyè irú rẹ̀ lẹ̀ àwọn ọkùnrin ọmọ ẹ̀yìn àwọn obìnrin jẹ gan wọn ò fààyè rẹ̀ lẹ̀ gan ẹ̀ máa tọkùnrin míì fojú obìnrin míì rí a lè sọ pé ẹ nígbà tó bá ti mọ̀ pé òní gbà ló tó mọ́wùlẹ̀ tí ó kó oṣù mẹ́rin lọ́nlọ́ láti òní kan lẹ̀ ah, ó ṣeéṣe pé pé àwọn àǹfààní kan wọ́n jáde nínú ríra jìnnà sóbìnrin rẹ̀ o eléyìí tó ṣe pé kò ní wáyé tí ọba rọra jìnnà sí ṣe Islam ṣàbòsí sọkùnrin ó ti ṣe ṣe àbòsí sóbìnrin tó. iye ìgbà mélòó ìyáàbí sọ pé arákùnrin yìí ó fi ń ṣe ìyìlá. àwọn olùmọ̀ wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ tàwọ̀ Usman gbà náà láti sọ pé ìyìlá ò mà lélẹ́yìí. nítorí pọ́lọ́ sọ pé Usman lẹ́yìn oṣù mẹ́rin nínú kọ́ padà ó ti lé àbí ó lè lẹ́yìn oṣù mẹ́rin ó ti léjọ́ kan àbí òlè ẹ̀ ṣé ọtọ́ kóṣù mẹ́rin gégé lónìí padà sí rárá o. lẹ́yìn oṣù mẹ́rin ọba àlejò kan tó ń gbà yẹn ńlọfin ti wá gun orí rẹ pé ìlà òòlù arákùnrin yìí sí. inú kọ́ padà sódò ìyàwó rẹ̀ àbí ká mú kọ ìyàwó yìí sílẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin. الحسن البصري àtàwọn míì nínú àwọn olùmọ̀ àwọn sọ wípé ọpẹ́ àgbẹ̀yá bíyẹn bá sáàtì fọlọ́ búra kó òun súnmọ́ ìyàwó ma ó ti ṣe ìlà bàbá àti fúnjọ́ mẹ́ta bàbá àti ṣe fóṣù méjì ó ti tó lọ́dọ̀ tàwọn kúnlẹ̀ tí wàá rẹ́rìí bá wọn ẹ̀yin olùmọ̀ ńlá yìí tẹ̀sí wàá sọ̀rọ̀ tí ò lẹ́rìí ọlọ́run bá sọ pé oṣù mẹ́rin ni wọ́n fi lọ́la lẹ́yìn oṣù mẹ́rin nínú kọ́ padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ àbí kọ́kàn ni ẹ̀yin wá sọ pé ìdápẹ́ ọ̀pẹ́ kò burú àwọn sọ pé ẹ̀rí wa náà ni ẹ̀yin náà káyà tẹ̀ pé lẹ́rìí yìí a sọ pé lilladhina yu'luna min nisa'ihim tarabbusu arba'ati ashhur àwọn sọ pé àwọn káyà délẹ̀ ń ta o wọ́n ní lilladhina yu'luna min nisa'i. ọ̀rọ̀ nípa àwọn ẹni tó ń ṣe ìlà táwọn ìyàwó wọn ọpẹ́ àti ọpẹ́ ẹ̀fí lóyìn lẹ̀. ó là ń ṣe àárọ̀ ọ̀yọ̀ kan ẹ̀rọ ń ta ń jàkújà pé kí ni. kọ́nà ló wá pé ní àyà mẹ́wàá lọ́wọ́ àyà ká wọ́n ti rí pa amófin tá a fẹ́ mú jáde kúrò lára gbogbo ẹ̀ ayọ̀kan yìí wá já gbogbo tí ẹ sẹ́rì fún yín rárá ọ̀rọ̀ tí wọ́n sọ kọ̀ wọ́ọ̀k. torí di eléyìí ẹ̀yin náà ti rí i pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò ní ìtumọ̀ torí pé lọ́wọ́ bá sọ arba'atu ashhur nínú àyà yìí kan náà. wọ́n sọ pé ìfẹ́ ń fa ó ó túmọ̀ sí pé pípadà ọkọ sọ́dọ̀ ìyàwó ń ṣe ní ọ̀wà ilé yìí oṣù mẹ́rin kìí ṣe nínú oṣù mẹ́rin because tó bá padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ kó oṣù mẹ́rin yẹn ó tó pé àbí lọ́jọ́ tó oṣù mẹ́rin pé gbérége á sọ pé òṣè yìí la olùkọ́ oṣù mẹ́rin bá kọjá kọ́nà kò sí pẹ̀lú ọjọ́ kan láti sọ pé ó ń ṣe yìí la torí ẹ ẹni tí ó mì ní lóòótọ́ ó sì tún fọlọ́ ń búra pọ̀ ní súnmọ́ ìyàwó ọmọ kò tá a padà lẹ́yìn ọ̀sẹ̀ méjì mẹ́ta òun náà gbádùn mà ọwọ́ apàdà lọ báyà pé so inú bí òun pọ̀ tù òun ò lè máa bá bínú lọ bẹ̀ má bá lọ. so therefore wọ́n ní tá a bá jẹ pọ̀ ká dárí di ewé tálẹ̀ kọ́ tálẹ̀ wé. so torí di eléyìí tí ò bá ti kó sùmẹ́rin yẹn kọ́ wa kọjá a sọ pé kò tí ì ṣe ilẹ̀ wọ́n gbọ́dọ̀ kọjá oṣù mẹ́rin tó pè náà. tọ́ bákan náà oṣù mẹ́rin bá ti pé ṣé ìyàwó ti dẹni tí wọ́n kọ̀ lẹ̀ rárá kò dẹni tí wọ́n kọ̀ lẹ̀ nítorí pé tóṣù mẹ́rin bá ti pé inú kọkùnrin ọ̀ padà lọ́ba àbí kọ́kọ́ lẹ̀ ni. Abu Hanifa rahimahullah àwọn ní tó sì mẹ́rin bá ti lè pé tó bá ti lè kọjá ìyàwó ti di ẹni tó bọ́ ọmọkùnrin lọ́wọ́ wọ́n máa ní sáré fà ìwọ náà nínú ẹ̀. àwọn olùmọ̀ tó pọ̀ jù lọ́rọ̀ wọn dọ̀gba jù ń bí nítorí pé ọlọ́run bá ń fi yé wa pé lẹ́yìn ìgbà tó sùn mẹ́rin yẹn bá ti pé fẹ̀yìn ń tọkùnrin bá padà lọ báyàwó rẹ̀ fẹ̀yìn náà lọ́hàn gọ̀fúrò ràhìn aláforíjì ọlọ ókè kí ni tí ó fi ṣàforíjì kí ni kí lẹ́sẹ̀ tó ṣẹ̀ ẹ̀yin náà sọ kí lẹ́sẹ̀ tó ṣẹ̀ tó tó tó ń fi sọ pé inna Allaha ghafurur rahim kí lẹ́sẹ̀ tó ṣẹ̀ hmm? ẹ sọ̀rọ̀ àá tá a máa fi dájọ́ gbólógbó ẹnìkan á fi kẹ́ bẹ́ẹ̀ máa ké náà bẹ́ẹ̀ ìbúra tó bùn. Ah. ẹ bá ti búra pé ìwọ ò ní báyàwó rẹ lò mọ́ ẹ ká máa lò ó lọ bẹ́ẹ̀ ni lọ́lọ́gbọ̀n dandan tó èkó ọ̀rọ̀ pé fún pípadà tó padà ní ìsìn aláforíjì lọ́lọ́ tó bá foríjì tán yóò tún kẹ́ ẹ̀. yẹn gbàgbọ́ sọ pé wọ́n tó bá jẹ́ pé ìpinnu tó ní nípa ọ̀fẹ́ kọ obìnrin yẹn sílẹ̀ dájúdájú ọlọ́run ọba olùgbọ́ ni olùmọ̀ni kí ló dé tó fi jẹ́ pé gbàtọ́ lọ sọ̀rọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ kọ́ lẹ̀ olùgbọ́ lọ́lọ́ olùmọ̀sìnì mhm. kí ló dé níbi tí ọ̀sọ́ pé gọ̀fúrò rahim ìgbà tí ó padà sórí bó ti ṣe yẹ ọlọ́ọ̀ni fẹ́ iná lọ́hán gọfúrú rahim ìgbà tó sétí wọn lé tó ní lọ́wọ́ ọ̀fẹ́ mánà mm-hmm. ọlọ́run sọ pé olùgbọ́ lòun olùmọ̀ lòun kí ló dé ẹ tún bá wa wa náà ọba lọ́kọ̀ọ́ lẹ́nà olùgbọ́ lọ́lọ́ olùmọ̀ lọ́lọ́ náà. Búra olóhùn sí.

sọ̀rọ̀ tí tàzídìn sọ yẹn ló ṣe déédéé ọlọ́run ọba ọ̀fẹ́ kíkí kọ̀ sílẹ̀ kọ̀ sẹlẹ̀ ọlọ́run ọba wa ń sọ̀rọ̀ bàyà níbí pètí ìwọ bá sọ pé kíkọ náà lọ́kọ̀ọ́lẹ̀ kọ́ ló mọ̀ pé bí ó bá bá sọ ọlọ́run ọba bọ̀ ó sì bá ìtura yín lọ ọmọ pé yàn ni ọ ànítorí pé ó easy kò ti kọ́ lẹ́nu before this four months kò ti kọ́ lẹ̀ kò ti parí ìjà rẹ̀ gan kò ti lọ́. so ṣùgbọ́n àwọn àwa burúkú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò jẹ́ kó tètè release ẹ̀ ẹ máa double punishment ni ẹ ẹ o ti kọ́kọ́ punish ẹ ah, ọkùnrin ó burú bàjẹ́ nísìn four months plus kò súnmọ́ rárá kò tún wá kọ́lẹ̀ and maybe kò ní máa lọ bẹ́ẹ̀ straight forward yóò tún ṣe yóò ṣe ìdá oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta ṣeré ni ṣeré ni ok tí nǹkan oṣù yẹn bá wá láàrin oṣù méjì àbọ̀ ẹ fi kóṣù mẹ́rin àbọ̀ oṣù mélòó nù méje ìnìkà burúkú yìí tó fi fẹ́ kóbìnrin yóò dúró kó tó di pé ọlọ́kọ mi. ok tó bá ti parí ìgbà tá parí ìgbà sọkọ tí ọ̀fẹ́ ń dúró ni ọlọ́sílẹ̀ gbọ́dọ̀ bóbìnrin sọ̀rọ̀ ń fi ọ nígbà tí ní ìgbà lọ́wọ́. túmọ̀ sí pé ká ìka ni. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà sọ pé obìnrin ò lè ṣe sùúrù jòṣù mẹ́rin lọ ìwọ wá wá mú lọ títí ó fi kóṣù méje tẹ́sí ma pé lẹ́yìn ìgbà tó bá kúrò lọ́dọ̀ tiẹ̀ ó lè fi ọdún méje tí ó sì máa wọkọ̀ mi tó lè má rí ìjọ tẹ̀ lọ́rùn. ẹ dákun sọ̀rọ̀ ká ya onímọ̀tara wa nìkan lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burú o wọn láàánú wà láàánú nítorí pé tó o láàánú ó kúkú ti ó ò nídìí ẹ̀ máa fa fa imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan tó bá lè di obìnrin mú pẹ̀lú dáadáa ẹ túlẹ̀ pẹ̀lú dáadáa because nǹkan tí wọ́n fẹ́ mọ̀ tí wọ́n kú ìran la ilaha illallah ọlọ́ni ọ̀gán lò tọ́lọ́ tó máa pe Allahu akbar láyé ìlà. tó náà tọ́lọ́ tó sọ agbára tiẹ̀ náà dọ̀tun tí tiẹ̀ gbàgbé rẹ̀ láéláé tó tiẹ̀ wáyé rí òun rí ọrí. sòkè á nìtumọ̀ gbogbo punishment kò nítumọ̀ náà tó bá wọ̀ fún ọ ìlọ́fẹ̀ẹ́ àwọ̀ kọ̀wọ́ fún ọmọ dákútúlẹ̀ jẹ́ ọmọ lọ́rẹ̀. There is no need for punishment. After all, kì í ṣe pé skul rẹ lọ wá. Ọwọ́ á fi ọ lọ́kọ ni ìwọ sì fẹ́ ní ìyàwó. ok ó rí i pé kò lè kò lè kò lè play role rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yìí má lọ́dọ̀ tiẹ̀ o kí ló yẹ kó o ṣe lẹ́yìn gbogbo correction correction tí o bá gbọ́ kó máa lọ ni kò nídìí kó wá ṣètì ẹ̀ fún punishment burúkú báwọn kó tó wá jẹ́ pé at the end of the day ó tún padà sọ pọ̀ ẹ̀ má náà ẹjá bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́ta wa sọ́ńtòrí rẹ̀ àwọn olùmọ́mọ́ ń sọ ọ́bẹ̀ yẹn pé ọlọ́run bá ń kìlọ̀ fún wa ń sì ń dẹ́rù bà wá èso ara rẹ̀ o láti torí pé ọjọ́ kùnrin kọ́ máa ṣe àǹfààní tọ́lọ̀ fún ọ lò ẹ̀hìn kò sí ọ̀nà tọ́lọ̀ bò ti lè mú yẹn kò sí bọ́lọ̀ ọ̀sìn lè mú níṣẹ́ o lè kà fóbìnrin kan bá kọjá pọ̀ jàǹbá rẹ̀ náà torí pé wọ́n ọjọ́ kùnrin kó o sì lọ bóbìnrin míì kọ́ lọ fẹ́ kó ẹ pé gbogbo ìyànjú tó gbà láyé ìdí rẹ̀ ọ̀bá ṣiṣẹ́ mọ́. wàláhì kò sọ̀rọ̀ fọlọ́. torí pé kò sí solution kan tí kò tún padà sọ́dọ̀ èyí tó ọkọ̀ bó ti kọ́ ń lọ. bó o tún ṣe déta dètò tọkàn súnmọ́ báyìí rẹ̀ bá lè. o tún padà lọ bẹ́ẹ̀ lómi ìdí rẹ̀ bá tún rọ̀ láì ṣàgùn sí ọ àwọn ẹ̀rí nǹkan mọ́ láì ṣàgùn sí ọ ṣèwọ náà lọ sàṣírà rẹ lóògùn àdánù ilé ìtumọ̀ sí pé ẹja máa bẹ̀rù ọlọ́run kátó máa ṣe ń dáàsì ẹja máa bẹ̀rù ọlọ́run inú òní jẹ́ kí aláburú ráburú ṣèṣe ọ tí wọn náà ti jàǹbẹ nìkan tó ṣàbò ṣiṣẹ́ nìkan ó ṣe fẹ́ òun náà ní kó o ti fẹ́ ẹ sì jọ máa bẹ láéláé bọ́lọ̀ bá kọ́ lọ́jọ́ máa bẹ lálẹ́ kò sẹ́ni tó lè yẹ. bọ́ọ̀ bá kọ́ bọ́ọ̀ bá gbogbo bó tilẹ̀ kó gbìyànjú tó kálukọ́ lọ́lọ́ tiẹ̀ náà ni. ṣùgbọ́n ìgbà tó bá kan pé yóò lọ iná ló yẹ kó ronú sọ́nà tí ó gbà lọ. ẹ má fara ni ọmọ èèyàn nítorí pé ọ̀wọ́ gidi pé wọ́n lọ fẹ́ ìwọ́ lọ́pin má fara ni. wọ́n rọ pé ìwọ náà ti bímọ kalẹ̀ sá lọ́rùn pé náà ọmọ rẹ̀ arọ́mọbìnrin àbáàrí ẹ̀hìn lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀ ń ṣe wọ̀nyí náà gbà. pẹ́lẹ́nìkan lu kan lábẹ́ sẹ́mọ̀nbì kan so tó bá fẹ́ àwọn ìyàwó tó fẹ́ a kì í rọrùn kì í rọ gbọ́ngbọ́n àwọn bá ṣẹ̀. gbogbo ayé ọmọ wa bẹ̀ kò ní gbà gbogbo wọn máa bẹ̀ ó máa jẹ́ ó ó àìjẹni ní ó kápá àṣẹni ó ó ẹ̀yin ò ní mọ̀ pé ó yẹ ó nò aláwa àlà ó. so àwọn obìnrin ó ti wá mọ̀ pé kò dájú pé wọ́n gbọ́ kò dájú pé wọ́n gbọ́ torí pé bí nǹkan ṣe wà náà ló sì wà bí sí i. gbogbo ayé bá ti wá bẹ tán at the end of the day tí ó tún sọ pé ń kọ àwọn obìnrin yẹn lẹ̀ yóò tún go for another four tí ó ti lọ fẹ́ àwọn mi. ṣé kó máa rí wọn fẹ́ bàánù ẹyẹ ìyá tó yẹ lónìí ah, ah, ah. àwọn fámìlì àwọn ètò tó ń yọ pé àwọn ọmọ ẹni tó ń jọ sí papọ̀ pẹ̀lú àwọn tí tó fi kọ̀ wọ́n lẹ̀ bọ́tọ́ ọmọ tí wá àwọn òkú wọn máa sọ sí abẹ́ so at the end of the day so wọ́n wá níbò náà ṣe ń sin gankan àwọn èyí ti ń ṣe sọ́mọ tiẹ̀ náà àtòrí wọn náà sá ń bó ṣe ń bí ọkùnrin ló ń bí omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ kù wọn á ní àwọn ọmọ tiẹ̀ ní ìnáà ti wà ń lé bẹ́ẹ̀ tí wọ́n lé wọn back to sender. ẹ máa ronú náà sí ẹ máa ṣàbò ṣiṣẹ́ lómìn nítorí ó máa lọ jẹ́ pé ńjọ́ tí ọba padà ró lórí tiyín náà ẹ̀ ní lára gbé ọlọ́mọ nìyàwó kọ̀yẹ́ kí wọ́n kó bá òun àtàwọn èèyàn tiẹ̀ lágbọ́n pé n tó sì ṣe fún ọ ó ṣe é gbàmọ́ra. lópin ìgbà tó bá ti ṣe gbà mọ́ra ṣe sùúrù torí kí ìwọ náà lè rẹ́ni tí ó lè bọ́ gba tàwọn ọmọ tiẹ̀ náà mọ́ra ńgbà táwọn náà bá débi tí wọ́n lọ. ìwọ wá sọ pé ìwọ ò ní gbà mọ́ra náà ni ẹ ní kíní kan sọ máa lọ máa lọ ẹ máa lọ máa lọ. bàbá máa lọ máa lọ. at the end of the day àwọn ọmọ rẹ náà wọ́n padà lo the same principle lórí tiwọn náà pé máa lọ máa lọ. kí ló dé àwọn ọmọ bàbá máa lọ máa lọ làwọn náà àwọn èèyàn máa bèrè tẹ̀sí bíbí bàbá tiẹ̀ náà ti sọ fáwọn ìyàwó ẹ̀ torí ẹja bẹ̀rù ọlọ́run bẹ̀ lẹ́dàá wa. torí pé àmọ́ ọ̀nà ìyá làwọn obìnrin yẹn jẹ́ ní kálukú tó bá fẹ́ wọn. nígbà tó lọ sọ pé ṣe ń fọ́ ó tó bá padà ama alifẹ́yà oní arojú wọ̀. wọ́n á ní tọ́jú àlérò pẹ̀lú ojú rẹ̀. wọ́n ní kò lè tẹ́títọ́ padà àfi kọ́ báyàwó lò láti mọ̀ kó ti bà ọ̀rọ̀ tiwájú jẹ́. Ah, àsìkò tí olóhùn ti kó tó ń sọ jẹ kò lágbára àti bóbìnrin lò. toró wà lọ sílẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tán irú eléyìí á fọ pé ó ti padà àmọ́ ní tó fà á tí ò fi bá ìyàwó rẹ̀ lò lásìkò yẹn ni pé kò lágbára. àwọn yóò fi hàn pé tọ́ba lọ jẹ́ pé ó ń bá lágbára ni òun ọ̀bá bá lò torí kí láwọn ìtẹ̀lé fún lọ́hùn ìlà òsàn akẹ́wọ̀kùnmọ̀ lábẹ́ ẹni tó wà láti malé ó ní òun ti kó ìlà òun jẹ òkè bó lórí adébáyàwó lò àti malé lọ́wọ́ tó bá lọ jẹ́ pé òun ọ̀bá sí láti malé ni òun ọ̀bá sì tún ṣe ń tẹ́ ti mọ̀ pé òun ti kó jẹ. àwọn méjì sọ pé tó bá ti sọ pé tí mo búra tó ní í ṣe máa ti kó jẹ màá máa ṣe é kò sí tàbí ṣùgbọ́n pété alákọ̀ọ́kọ́ yẹn ń lò lágbára jù. nísìnyí èèyàn ti fúlọ́ búra pé òun ní bóbìnrin lò mọ́ ìyàwó rẹ̀. ọwọ́ padà tó ló wọ́n mọ̀ ọba lò. fúlọ́ àtọ̀ní kò burú máa lọ pẹ̀lú ọlọ́ọ̀hán wọ̀fúrú ráhìí. ẹ̀yìn sì sọ pé.

pé kéènì wọ́n ń fọlọ́ ń búra lásán kọ́ lọ bẹ́ẹ̀. ẹ wá ṣàánú mi ṣé wọ́n ṣàánú rẹ̀ ọlọ́ni wa rọ́ tó fọlọ́ ń búra kúrò ní bómi ìlú ma. wọ́n sọ pé o ó fọlọ́ ẹni mẹ́wàá lóúnjẹ. àti pé ọba wọn lọ́rùn àti pé lọ́rùn ẹrú bẹ́ẹ̀ lè fi kankan nu mẹ́tẹ̀ẹ̀ta tó fún ọ lẹ́sà èyí tó bá lágbára lórí ẹ̀nu mẹ́tẹ̀ẹ̀ta ló tó wá kan sùyàmù ọjọ́ mẹ́ta. tọ́ lè jẹba o. ó túmọ̀ sí pé kẹlẹ́nu á máa sọ ẹnu rẹ̀ fún yìí kàn sọ̀rọ̀ kọ́ lọ bẹ́ẹ̀ lánàá ní òfin ọlọ́. tí èèyàn bá ti sọ kankan yóò dẹrù rẹ̀ pàápàá jùlọ nítorí ní ìṣètò láwọn ìyàwó yín tẹ́ fẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ kí ìyàwó wọn pẹ́ pẹ̀lú òun nínú nǹkan tẹ́ máa ṣe ni pé àwọn obìnrin wọn máa tọ́ yín dàbí ọbẹ̀ wọ́n máa fìtínà yín wàláhì gbóbin ṣe wà nínú jíjó obìnrin so dípò tí wọn náà wàá jókòó tì ń lé bí ẹni tí ò mí fẹ́ bẹ́ẹ̀ pé àjọ náà bí owó ni wà á dání so ọbẹ̀ tà kọ́ jáde kọ́ ọ lọ jìnnà tó o bá tètè dé pẹ̀lú gbọ́lọ́ yóò ti máa wọ ká orí rẹ̀ ti ń gbóná yóò ti rọ̀ kí ló dé tẹ lọ látàárọ̀ tí ìwọ náà ló lé mi lé kí ni mo á ṣe à ó sì nǹkan kan lóòótọ́ tò yóò jẹ kọ́ pẹ́ fún yín dáa ah, àmọ́ gbogbo ìgbà tọkùnrin bá dilẹ̀ tí ò bá nífẹ̀ẹ́ tẹ́pẹ́ lélẹ̀ máa wà ń gbogbo ìgbà kò sí tàbí ṣùgbọ́n o ẹ tètè máa rí lè fi ara yín ẹ tètè máa rí lè fi ara kò lè sọ̀rọ̀ kọ́ máa sọ gbogbo ìgbà kò lè rẹ́rìn kọ́ máa rin gbogbo ìgbà torí ẹ tí wàhálà bá ti fẹ́ súyọ ẹ tètè jáde kò lè kò fún kátàkà máa fẹjọ́ sùn gbogbo ìgbà ẹ̀mí ìyàwó kì í gùn lọ́dọ̀ ọkọ tí ìfẹjọ́sùn bá ti pọ̀. torí bákan méjì ni nínú káwọn ẹni tó ń fẹjọ́ sùn kí wọ́n máa bọ́ pẹ́ẹ̀tì ìyàwó pé kọ́ máa ṣe dáadáa wọ́n sì máa bẹ̀wọ́ náà kíkẹ́ kọ́ máa ṣe sùúrù fún un. àbí káwọn gangan fúnra ara wọn padà sọ pé ẹjọ́ ojoojúmọ́ ti tó gbé ẹ̀ẹ́dẹ̀ ìsinmi fúnra yín o bá lẹ́kùn. àníkíní jẹ́ ìsinmi fúnra yín tí wọ́n kọ́ra wọn ni hmm, àníbi kí wọ́n lọ sọdún mẹ́ta mẹ́ta náà kó fi kẹ́kọ̀ọ́ ẹ gbọ́rọ̀. sọdún <laughs> mẹ́ta mẹ́ta kílé ọmọ wa lọ́tọ̀ kílé ọmọ wa lọ́tọ̀ kó fi kẹ́kọ̀ọ́. kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà dàrin irú náà láti bá jẹ pẹ́jọ wọ́n náà fúnra rẹ̀ wò ná ẹnìkan ní ìsinyìí ó ti ń pè bó ṣe wà nù mọ́ṣáláṣí nìyí mo ń pè ọ́ ń dáhùn lábẹ́ aṣọ pé mo wà mo wà nígbà lẹ́kọ̀ọ́ ni mo lẹ́ padà sílé pátábà fi ràn àgbo mélòó bá ẹ tẹ̀sí máa fọwọ́ lé lóo ọba sì délé ọba pé ìwà àtìyàwó wọ́n ti fẹ́ lura wọn pa ọba àwọn parí ìjà ẹ má ṣe báyìí má ẹ má ṣe báyìí o tún jáde lọ ọ̀nà mẹ́sàlá lọ fóònù tó dún pé ó tún ti bẹ̀rẹ̀ ọ́ padà sọ pé ẹ wò ó tí ọba wọ̀ tòótórí ẹ̀ ló ti jẹ́ pé kì í sì ṣe gbogbo èèyàn lọ́mọ̀rọ̀ dá sí torí pé agbọ́n jura lọ ẹlòmíì tó bá dá sọ̀rọ̀ tó fẹ́ dàrú yóò tù sí ẹlòmíì tó bá dá sọ̀rọ̀ tí ò tí fọ́jú pọ̀ yóò fọ́ lójú pọ̀. so ẹ wà máa wá wá ojútùú fọ̀rọ̀ ẹ̀ ní ma pé kí á lẹ fi lọ mí sí ẹ̀ ń gbà tẹ́yìn náà fẹ́ kí n bá yín dàrú kí lẹ fi lọ mí sí so ó tún ẹ tá a lẹni tá a bẹ tí ó dàrú àwọn ọmọ ẹ̀yin náà nígbà tẹ́ ẹ bá ti gbẹnu lọ ẹ rò fẹ́ni tí ó dà yín rú so ọ bẹta ó yẹ pé ẹ máa bára yín sọ ẹ níbẹ̀ lómi sọ a sì ti máa ń gbé nǹkan kan kọ́ ló mú tọkọ àtìyàwó náà lè jọ máa gbé bí ìbá ṣe fẹ́ òkè ìtẹ́yẹn ẹ mẹ́jọ jẹ́ pé ìgbà tí gbogbo nǹkan sọnù láàrin yín ìfẹ́ náà sọnù tíṣẹ̀ bá ti lè sọnù ìgbépọ̀n ò lè ṣeéṣe mọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ máa rántí tó mú yín lè máa jọ gbé pọ̀ tí sì fẹ́. kò sí bẹ́ẹ̀ ti ṣe jọ máa wá ojútùú fún ìṣòro àti tó fẹ́ dàrin yín rú tí ò ní ṣe yanjú láàrin ẹ̀ méjèèjì lópin ìgbà tẹ́ ẹ̀ bá gbàgbé tó dà yín pọ̀. àwọn tó bá ti di pé ìtàn yẹn bá sọnù àìgbàgbé ẹ̀ ẹgbàgbé ẹ pé sí gbogbo ẹni tí bàbá yín dá sí súnjọ náà torí ẹ̀ la sọ pé n tó ti dáa jù láàrin ọkọ àtìyàwó òun náà nípa àwọn náà nípa wọn máa àdírẹ́sì ìṣòro wọn wọn sì máa wójútùú fún un. bá a ṣe jókòó yìí tí gbogbo kálukú bá jẹ́ kó níyàwó kò sí tàbí ṣùgbọ́n kí kálukú ní pírọ́blẹ́mù kẹ̀. àmọ́ ìṣẹ̀lẹ̀ ń lé rẹ́rìn nígbà gbọ́n tó pa yín lẹ́rìn nítorí pé ẹ kó fìtínà tìyàwó yín léyà tẹ bá kó léyà ẹ kúnlẹ̀ mọ̀ sùn. torí ẹ gbogbo èèyàn ló ní pọ́blẹ́mù kẹ̀ àmọ́ tẹ bá ti lè kó léyà jù ẹ ṣèrà yín lè sùn. torí ẹ ẹ má jẹni tó ṣe pé yóò máa fẹ́ ọ̀rọ̀ tó tó nǹkan kan látẹ́gùn tí fi wá tóbi ju bó ti ṣe mọ́ lọ. tí ó wàá di gbogbo èèyàn lọ́nà àti lọ. ẹ gbìyànjú láti máa wójú tu fọ́rọ̀ yín láì jẹ́ pé ń pa àwọn èèyàn sí. ẹ̀hìn tó bá tó kàrà ǹgídá lọ́lọ́yìn rẹ̀ dá wa ló tó ní kẹ́pẹ́ ẹnìkan tọ́jọ́ láti inú ìdílé ọkọ ẹnìkan mìíràn tọ́jọ́ láti ìdílé obìnrin kì í ṣe gbogbo ìgbà náà máa bá yín parí ìjà so ìwọ náà sì máa sọ ọ̀rọ̀ sọ wọ́n ma máa sọ̀rọ̀ gáò gáò gáò gáò gáò. lónìí a rí i pé ó ti di nǹkan tó ṣe é pé ó ń bá yẹn lẹ́rù ìṣọwọ́kọ àwọn obìnrin lẹ̀ ó ń bá yẹn lẹ́rù. ṣàṣà lọ́jọ́ táwọn èèyàn jókòó lórúkọ pé à ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn tí ọkọ̀ mi wà. wá wàláì sàṣà lọ́jọ́ náà. kódà ọ̀gá ń sọ ó ní ẹ dákun òun wá bẹ̀ yín ni tí ẹ bọ̀ ń bẹ ọkùnrin yìí bó ló ti jẹ́ ọkùnrin gbòǹjẹ ti jẹ́ àti ọkọ òun tẹ́lẹ̀ wọn fẹ́kẹ́ pé padà tilẹ̀ ṣé èèyàn máa bẹ̀bẹ̀ ẹrù rẹ̀ nígbà tí èsì kéèyàn fẹ́ wọ jahannama ní rọrùn wàláhì kálukú fẹ́ sunkún gbogbo òníwọ̀n náà ti wá sí ti wá di pé nígbà tó wà lórí ẹlẹ́ẹ̀kejì ọ̀wá tó kábọ̀ ọbẹ̀ kẹlẹ̀kẹtọ ọmọ wáyé ti wá wáyé ọ̀wá ní ká máa bẹ̀bẹ̀ ẹbẹ̀ kínní ó ní wọ́n pin náà tó fi pé mẹ́ta lójijì kí ni mo á fẹ́ fà yọ. èyí tí mo fẹ́ fà yọ ni pé gbogbo ẹni tó bá níyàwó yóò bẹ̀tà kíkọ́lé alákọ̀ọ́kọ́ nǹkan mẹ́sàn wàláhì tó bá ti sọ àti dé nàmbà tú nàmbà tírí la ilaha illallah ọ̀hún máa ń yá ju ti alákọ̀ọ́kọ́ lọ. torí ẹ̀ ìwọ obìnrin náà sọ ara ẹ gidigidi o sọ ààrẹ gidigidi ìgbà tí ìwọ ṣe ọkọ tẹ̀jọ́ ń fa wàhálà tó fún ọkọ lọ́rùn obìnrin mi burú bàjẹ́ ọkọ dákẹ́ ọkọ ni pé wọ́n di omi. ó jí ìyàwó òṣèré kékeré ni àjọ lura wa. ìwọ wá ní à wo wọ́n obìnrin má gbà ṣètọ́ láàyè kékin òun kọ́ ló ń tẹ̀ ń bá sọ gbogbo eléyìí ó tún lè sọ fún ọ pé sórí ètò àwọn ẹlẹgbẹ́ rẹ máa ṣe ní kòdì o ọ̀hún lẹ̀ ṣé o nígbà tó ń sọ báwọn àṣetọ́ ni ti dáná sí lójú yọ padà yà ọ lẹ́nu pé à gbogbo ọ̀rọ̀ tí ń sọ ó kàn sọ̀rọ̀ ni yóò sùn bàbá lẹ̀kùn yóò sùn ẹ̀jẹ̀ kò lẹ̀ ẹ̀yin kú sáré. <laughs> olùjáde lẹ́nu ẹ̀ṣẹ̀ jáde kú ọ láyé. <laughs> kò burú. ọkùnrin náà náà wà ní lẹ́yìn kú sáré má fi mùsùlùmí torí pé sáré kì í dẹ́rù bò sọ̀rọ̀ náà kàn yọ nọ́mbà wán subhanallah rapidly ni two and three ni máa tẹ̀lé. tí wọ́n bá ti sílẹ̀kùn rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ wà ti bọ̀. Ìdí sì máa fà á jù náà láìlẹ́kọ̀ọ́. Àìlẹ́kọ̀ọ́ ní máa jẹ́ kóbìnrin ó gbé ní kíkọ́ lọ ní ìsìn ọkùnrin kan ń gbàrú nítorí tiẹ̀. Ó ṣe wàhálà nítorí tiẹ̀. Ó tún á máa dákẹ́ òun máa lọ́rùn. Wọ́n sọ pé kọ́kọ́ lẹ̀. Ní ìsìn gba nọmba yẹn. ìgbà tọkọ náà rojọ́ ní láti ìgbà tó ti gba nàmbà tù ọ̀rọ̀ tí ò tọrọ ẹ mọ̀ ọ̀kan ló kù o tọ́ọ̀bà kúkú sọ fọ́ torí tọ́lọ̀ wọ́n náà lọ yẹ kó tún máa bẹ̀bẹ̀ lónìí kíkẹ́ ẹ bá ń bẹ̀ ẹ bá ń bẹ̀ sáyà. wọ́n tọ́ láyà bá ń tọ́ ń sẹ́nu pányápányá nítorí o béèrè fún wa dé dhl. ọ̀rọ̀ á sọ pé ẹ bá ń bẹ̀ sẹ́gbẹ̀ lọ ẹ àbíkọ́ ọmọ wọn tó yẹ ẹ́ sí ta béèrè fún náà la rí tó yà gbóyìn. wọ́lá ọ̀yẹ káwọn èèyàn lọ bẹ̀rù ọlọ́run. òbí ó fi lè máa sọ bẹ́ẹ̀ ó sì lè máa sọ bẹ́ẹ̀ àbíkọ́ ọkùnrin ó filẹ̀ obìnrin ó filẹ̀ àmọ́ tóbìnrin ó gbé nínú wàhálà ọkọ̀ dàtọ̀pìn most especially àwọn ọmọ ẹ̀ nígbà tí èsì pé èèyàn intend láti bà tàwọn ọmọ rẹ̀ jẹ́ ó sì lè sọ pé ọ̀fẹ́ kọ̀ọ̀kọ̀ kọ̀ ọ̀lẹ̀ ọ̀ ń bẹ láàrin ọ̀dẹ ọkọ rẹ̀ kó rọ́mọ tán bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tó wá lè máa tọ́ wọn gbẹ̀yìn kúlé ṣé ó fi fi ìgbẹ́ mi lọ òun sì ńlá ni mo kẹ́kẹ́ tó mọ pé. àti ah, láti bọ ògiri òjò rí wọn ò lè rí wọn. ó ti lọ ti bọ́ọ̀nù torí ẹ̀ pọ́blẹ́mù yẹn ń ṣẹlẹ̀ gángan tí ń bá yàn lọ́kàn jẹ́. sọ́ọ́ yẹ kọjá pé a máa jẹ́ pé agbára tọ́lọ̀ ń fún wa náà à ń sì lò. wọ́n ti pé ọlọ́run ṣàdédé fi agbára ń àfi nítorí pọ́kùnrin ni ó lè kúra rẹ̀ ń jà mhm. incident kan tán lọ ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ kan báyìí tá a sọ́njọ́ òní ní ọ̀sítò sùnsùn. wọ́n ní obìnrin kan òun àtọkọ rẹ̀ ti ń jà látàárọ̀ nílé wọn. kíkẹ́ ní kóbìnrin ọmọ abọ́kọ̀ wọ̀ jàkadì gánà jì. àìlẹ́kọ̀ọ́ gbogbo tó tu ọ̀fẹ́ sí Ah, ìjàkadì báwo tó náà ló tún máa sọ fún pé i love you lọ́ọ́ pé gílọ́ọ̀fù fọ́ ẹni tó dájẹ́ wò má lọ́rùn tó ń tún sí lórógùn. láyé john tá a wà ní kéékèèké a máa gbọ́ rẹ́pọ̀dù àbá kan tí máa ń ṣe wáàzì táwọn bàbá bàbá máa gbé sí. wọ́n ní tọkọ bá yọ rẹ wọn lọ yọ àpò làásì ọ̀rẹ́ lọkọ yọ ìyàwó lọ yọ àpò là àṣàlùjẹ ńlá ló ń yọ àpò làásì <laughs> torí pé ọkọ rẹ làlùjẹ ńlá rẹ àwọn bàbá náà wọn máa yóò tiwọn náà nà àlùjẹ ńlá ló yọ ọ̀rọ̀ kù sí. Kúrẹ́ ẹ̀ lọ́sẹ̀ ni kí ni kí ni obìnrin kí lọ ọkọ rẹ wọ jàkadì kíkà. ṣé tọba tọba gbé ọkọ rẹ tó gbé wọn lẹ́wọ̀n ni yẹ́rẹ́s masha Allah. ìwọ gbọ́dọ̀ lójú ó tì náà. ìsìnká pé lóòótọ́ ọkọ̀ yẹn náà ti di body without engine. bó ṣe tí ọba ṣubú ó ṣojú àwọn ọmọ. pọ̀lá àwọn ọmọ ò ní gbàgbé láéláé. tọ́lọ̀ máa ní kí gbogbo ọ̀dà ẹ̀dá àwọn ọwọ́ à ń dì mọ́kọ rẹ̀ ńjọ́ ká àmà ah, ìdí àmà ìkíní làwọn ọmọ bá ní. mọ́mì ẹ má tún ti bàbá mọ́ o <laughs> àwọn rò pé ẹ tún ti bẹ̀rẹ̀ ni ẹ má ti bàbá arúgbó máa bá rántí. ẹ yọ wá ilé torí pé ìwọ ló wọ́n ló sánà tó fi gborí kì burúkú ẹ má rò pé ọmọ kékeré o gbogbo ń tẹ̀sí làwọn máa ń rí. torí ẹ̀ wọ́n sáà ní látàárọ̀ wọ́n ń fa wàhálà yìí ọkọ ń gbìyànjú láti nà yàwó yàwó náà ń gbìyànjú láti nà ọkọ ẹnìkan wá ń lájà òun jọpin ibi tí ọkọ àtìyàwó yẹn tán ti ń wọ́ọ̀dì mu ọmọ wà lẹ́yìn ìyàwó wọ́n á rò pé ah, ẹ má fi tìyín kó bá ọmọ ọlọ́mọ ń bá gba ọmọ lẹ́yìn ìyàwó. wọ́n ń tíráì láti sun ọkọ sọ̀hún pé kíyàwó kọ́ má tún wá ẹ dàkún ìyàwó fà kìí sọkọ fà kíyàwó má tún wá bọ́kọ. tọ́ ibi tí obìnrin yẹn ti wá rí i pé nísìnyí wọ́n ti gbọ́mọ lẹ́yìn náà òun àtọkọ yẹn yẹ káwọn jọ ṣe fúnra wọn dáadáa ó ti wá gbómi kaná omi ti hó burúkú wọ́n ní lọ́ba lọ sọ mi lórí iná kásẹ̀ níṣẹ́ra rẹ̀ ọ̀rẹ́ dá mi lu ọkọ ẹni tí ń lajà ọ̀làjà ní gbọgbẹ́ àfà òun ọmọ tó gbé lọ àtàyà tiẹ̀ ó fi omi ó fi bú ọmọ ní gbogbo orí gbogbo ara ẹni tó lò ń lajà náà gbogbo àyà tiẹ̀ náà gbà mélòó lèèyàn fi dà fún. akramakumullah bí a ṣe gbé wọn lọ sùn ni wọ́n wá di nǹkan àpéwá wò ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n láti yàn bá ṣe làákàyè ọ padà dẹni tí wọ́n fi tiẹ̀ kọ́gbọ́n èdè Yorùbá tó ń sọ yẹn ó wúlò tí wọ́n máa fi tiẹ̀ kọ́gbọ́n you are a victim. so ìwọ yẹ kó ọmọ ti ti ẹlòmíì kọ́gbọ́n ni tó bá sún hà tó fi jẹ́ pé tiẹ̀ lọ́rin kọ́gbọ́n nǹkan ti sí ọ. sọ adi tí wọ́n á tò kalẹ̀ kálukú. bó lẹ ti á ṣe bẹ́ẹ̀ bó lẹ ti ṣe kí. àwọn hospital náà láwọn ò lè gbà wọ́n pé kí wọ́n máa lọ teaching hospital àbí kí wọ́n máa lọ bòmí. subhanallah nígbà kò torí tọ́lọ́ kí la fà tí ẹlẹ́sẹ̀ràn ara yín lẹ ti fẹ́ra yín. ọmọ náà ní ìsìn ebèrè ìfẹ́ nì ẹ tún mọ́wọ́ ara yín ẹ hàn ọmọ léèmà. nígbà kò torí tọ́lọ́ eré kí lẹ fẹ́ sọ pé ẹ jẹ́ mi bí ọ̀rọ̀ àwọn ọmọ jáde wá ṣe ra yín léṣe báwọn kókó máa lọ lọ́rẹ̀ náà à ń pariwo pé a ní tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti ẹbí tó bá jẹun lálẹ́ yìí pẹ̀lú ògùn ọlọ́dọ̀ sàn ọ̀la. ókè tó bá wá kan pé irú aburú yìí ṣẹlẹ̀ ẹ dákun ṣé ó wọ ọdẹ lè kú àbí òní wá débẹ̀. wọ́n wá débẹ̀ nítorí ọsítù lè gbé kọ́kọ́ lọ dẹ́pọ́sìtì eighty thousand. káwọn tiẹ̀ tó àtẹ́ǹdì sí eighty watt ìwọ́n tó ní eight thousand wọ́n ní ẹtún fi zero kún ẹlẹ́kùn torí ọlọ́run àṣetọ́ni wo ní tì àṣetọ́ni wo ní ba iye yín jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀ bá lè gba gbé mọ́ wọ́n lè mọ̀nà tó bá ti sún wọn náà ṣe kúrò. àmọ́ tó fi wá di pa àhán rẹ nílé mọ̀ báyìí Islam faramọ́ torí ẹ̀. a sì bùkátà nítorí pé a fẹ́ tú obìnrin lẹ̀ ká lọ́nà tá a fi ba rẹ̀ jẹ́ kó tó lọ́bì máa dàpà sí ọlá tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni bá fi ọlá yẹ yọ gbà pé yẹ́s ọgbọ̀dọ̀ ẹnìkan rí. eléyìí ló sínú tọ́da sọ́ọ́ mọ̀ ọba damage kí ni wọ́n fi damage gbogbo àwọn nǹkan ẹja kéèsì torí kí ni mùsùlùmí làwọn. lẹ́yìn náà àwọn ti fẹ́ sọ wípé báàlù súnà bá fẹ́ mà wọn ò ní tọ́jọ́ wọn ò ní tó sùn. so gbígbàgbọ́ yẹ́sì ó nídìí kọ́ káyì kò tó kí ọkọ àdìyàwó lásán gbàgbọ́ yẹ́sì kọ́ má gbìyànjú láti gbé àgbọ́yé ẹ̀sìn náà lọ báwọn òbí ìyàwó àtòbí ọkọ nítorí pé tí àwọn ọba gbàgbọ́ yé ẹ̀sìn wọ́n mú yín fẹ́ lọ wọ́n sì wọ́n mú yín máa lùgbà rẹ̀ gbogbo gbà nísìnyí wọ́n ti kọ́ obìnrin iye nọ́mbà tọ́lọ̀ kan ti pé bàbá rẹ̀ lè sọ pé níbo ń bẹ̀ ibi tá a wà láyé ni wọ́n ti kọ́ obìnrin àwọn gbọ́ sí pè ní. ó ti pé mẹ́ta mẹ́ta sí ni ó ti pé lógún. irú rẹ̀ wà ó táwọn bàbá yẹn pé àṣà fúru láì lọ́ọ́ máa ṣe o. ok west lágbọ̀ yẹs sọ̀rọ̀ pọ̀ ń bùkátà kó jẹ́ kí bàbá rẹ̀ màmá rẹ̀ káwọn náà máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn. bẹ́ẹ̀ náà ni àwọn òbí ọmọbìnrin àwọn náà ń bùkátà kọ́ gbọ́ àgbọ́yé ẹ̀sìn nítorí pé àgbọ́yé ẹ̀sìn tọba ni tọba pẹ́ o òun náà ni ó ṣe sábàbí ọmọ pé áá obìnrin yìí bá àfi kọ́ máa lọ nítorí pé pẹ̀lú bá a ṣe wáyé kò dájú páàrí ilé ayé ìyanjú lálàáfíà ká má ṣe sọ̀kìyà kọ́ máa lọ lọ́rẹ̀. tọ́ ìgbà tó bá ti wá kọ́ lẹ̀ ìwọ ọ̀sọ́pọ̀ ọ̀dà padà ẹ̀yọ̀ kan gan ni ọ̀sọ́pọ̀ ọ̀dà padà. àwọn ẹbí obìnrin wá rò ọ̀ka wọn wá ń bọ̀ jẹ́ ká. sẹ́wọ̀n kí yorùbá lẹ́bù àwọn ipa àrùká làwọn fi bá tiẹ̀ jẹ́. so kó lọ mọ̀ ike ọ̀ndà òfin ọlọ́run ọba àrùká tẹ̀ ń rò nǹkó pé kọ́ fẹ́ padà. báwo wá ni tó bá ti pé mẹ́ta ẹ wá nírú ẹ̀sìn tán lọ gbà ní ẹ̀sìn wo lẹ́yìn ṣe bí mùsùlùmí lẹ́yìn náà pèrè ayé tó fi wá fẹ́ ọmọ yín ẹ̀sìn wo wọ́n lọ gbà lábẹ́ òfin ọlọ́run ọba wa obìnrin tó bá ti kọ́ ọ́lẹ̀ tó fi ń pé mẹ́ta so alùsùn nàkan ò sí tí ó tún wá sọ pé kọ́ máa bọ̀ nítorí pé kò ní jẹ́ gbanámára kò ní sìgá tó kó ba láyé àti lọ́la òkèèyàn torí gbogbo ọmọdé máa ń bí lẹ́yìn ilé ọmọ zina ni tó bá ti lọ́la gbé ń abẹ́ àbúradà àwọn tó ṣe zina láyé lọ́wọ́ sòkòrò rẹ ọmọ bá sì ti bẹ́ẹ̀ àgbọ́yé ẹ̀sìn ìní òní jẹ́ kó o tún lè sọ pé ọgbọ́ ọgbà gbogbo ẹ̀rẹ̀ tí wọ́n ń bẹ̀ ọ́ torí kí ọ̀bẹ tí wọ́n ń bẹ̀ ọ́ ó dàbí kí èèyàn máa pa mí ní sínú àjọ. omi mélòó ni ó dùn mẹ́. sọ eléyìí túmọ̀ sí pé àgbọ́yé ẹ̀sìn dáa púpọ̀ kò sígbà tí àgbọ́yé ẹ̀sìn ṣiṣẹ́ oppositely kò sí gàtà náà ni máa ṣiṣẹ́. ṣùgbọ́n àwọn ẹni tẹ́ bá jọ dá nǹkan pọ̀ sí ti káwọn máa ní àgbọ́yé ẹ̀sìn yẹn. E fi wá lọ dì kò sí bàbá ńlá kó ẹni náà tó lè sọ islam lẹ́nu àfi kò sọ̀rọ̀ rẹ kò sí bàbá ńlá kó ẹni náà tó lè sọ súnà lẹ́nu wàláhì wọ́n lọ sọ̀rọ̀ rẹ lẹ́nu torí pé nítorí ọbẹ̀ ẹlẹ́dàá tó ti sọ tó ti gbogbo ẹnu rẹ kò lè dárú ẹ ọmọ kan ọkọ ọmọ ẹyin lẹ pé pé kò pé ọmọ ní islam ti bàjẹ́. ẹ̀yà níjọba fẹ́lẹ́ràn wíkẹ́ fẹ́lẹ́ràn ọmọ yìí náà ìwà olù náà nílé ọkọ. ọ̀kadà ó lè ní mo ti kọ́ ọ́lẹ̀ kó sọ́dọ̀ ló kàtà ẹ̀ láyé yìí láàrẹ̀sẹ̀ láìsẹ̀ tó ń ṣe nǹkan oṣù tó sì sọ láti fọlọ̀. nígbà tí wọ́n sì dojú béèrè kò mí náà pé já ń rọ́ wọ́n ní ló tọ́ sọ láti ohun èpè láì ṣe nǹkan oṣù ọkọ sọ pé ìjọ mẹ́ta tó ń sàn gan nínú ìjọ mẹ́ta ó lè jẹ́ pé sọ láti ẹyọkan ló ṣe ìjọ mẹ́ta ẹyọkan a sì bo gbogbo ojú a tún bo gbogbo ara àwọn kékeré rè tún máa pọ̀ ẹ̀ ń bójú gánà rí ìgbà tí wọ́n bá gbẹ́ sí Islam yìí dé lẹ́bùn. òun torí pé àwọn tó fẹ́ wọ náà nírọ̀rùn pọ̀ láwùjọ wa àwọn èèyàn gbọ́ húlẹ̀húlẹ̀ bọ̀rọ̀ ṣe rí táwọn fi máa kọ́mẹ̀ntì. ẹni tí ò bá ti fẹ́ wọná rọrùn látàrí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọgbọ́ ti gùn kínní ọgbọ́ ti gùn kejì yóò fi máa rò àsọlé tó lè sọ. àmọ́ tó bá fi lè gbọ́ tẹnu ẹnìkan kọ́ wá padà gbọ́ tẹnu ẹnìkejì àmọ́ ńgbà tó kọ́kọ́ gbọ́ tẹnu àkọ́kọ́ ò ti ń sàfẹ́lẹ́ àwọn akpọ̀tẹ̀nu ẹnìkejì wa ni astaghfirullah ẹsẹ̀kú pé kí ni astaghfirullah ẹ̀ burúkú ni ọ sọ pé ọ̀gbọ́jọ́ ẹnu ẹnìkan dájọ́ agbóṣíkáyì òfin ọlọ́run náà sì ni wípé o gbọ́dọ̀ gbọ́ ètò ẹgbẹ́ nìkan kó kọ́mẹ̀tì nítorí pé kálukú ibi tọrọ ó ti já sáré kejì sọ̀rọ̀ òdodo Hmm. àṣé eléyìí ń gbọ́gbọ́n ni wọ́n fẹ́ bo òdodo mọ́lẹ̀ fún irọ́ tó ń gbé ká ṣé ibẹ̀ yẹn láti rí pé á ah, ọlọ́run ló ní náà wà torí di eléyìí ọ̀rọ̀ tí ọba kàn yín ẹ má má o ẹ má má sọ lé òfin ọlọ́run sọ pé gbogbo ìta yẹn torí kí ìwọ tó ti kọ́ ọ má sọ kò tọ́ sí yín kí ẹ béèrè pé kí ló dé tó fi kọ òfin ọlọ́ọ̀ni ẹ̀ òfin ọlọ́ọ̀ni kò tọ́ sí ọ kọ ọba àjẹ́ bàbá yàwó ọba àjẹ́ ìyá yàwó ọba àjẹ́ bàbá ọkọ ìyá ọkọ kò sínú òfin ọlọ́ọ̀kọ́ máa ṣàlàyé fún ọ kí ló fà tó fi kọ àpọ́nlé nìyá ká gbogbo tí máa ń sọ pé ah, ẹni tó ṣe pé ẹni tó ṣe pé gbogbo àpọ́nlé nìyá ó ti kọ́ ó ti kọ́ náà ilé ìjọfin ọlọ́ọ̀ lọ́sì tí èyí wa kò bùkátà kẹpẹ lè má mú o ṣèbí wọn lọ fẹ́ àwọn rẹ̀ kò sì bùkátà tákàdá pé yọọ jà pépà fò pépà báwò ó ti dáwò fún ìwé báwò ara alibẹ́ẹ̀lì wọn kó kọ rẹ̀ sí i so tó bá ti sọ ẹ̀sìn kọ́lá tó náà bá ti gbọ́ ó ti parí ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ̀ kó tó kọ́bákálukú tó lé rẹ̀ kó lé àṣetọ́ni jìnnà sí ilé oníkálukú wa ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má àṣetán so àṣetán ti máa fẹ́ kó àtìyàwó kí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run dákun jẹ́ ọ̀rá yìí láàrin wa ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ kí ilé àwọn mùsùlùmí kó tòrò ọlọ́run ẹlẹ́dàá kó bá wa wo àwọn ọmọ wa kó bá wa dáhùn sí kó jẹ́ ká wa kó máa dáa. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك long-handed